orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa tá a gbára ìwọlé gbígbà láàárọ̀ yìí olórí gbogbo ògo àti ọlá olórí gbogbo ìwọlá fífún láàárọ̀ yìí ẹni máa ń sọ́ọ̀lì gba ọpẹ́ wa ẹni máa ń sọ́ọ̀lì gba ẹ̀yìn wa wọlá gbójú wa sókè sí fún ìrànlọ́wọ́ wọlá gbójú wa sókè sí fún bí ìsádi agbára òun la gbójú wa sókè sí fún ààbò ńlá láàárọ̀ yìí ẹni wọn Ísírẹ́lì gba ọpẹ́ wa agbẹ́fún tó ti ṣe o agbẹ́fún tó ti pinnu pọ̀ agbẹ́fún agbára tí wọ́n yóò nà jáde ẹni wọn Ísírẹ́lì gba ọpẹ́ lónìí gba ẹ̀yẹ bàbá abáṣetọ̀ wá járe o járe ọ̀nà agbára rẹ̀ járe ọ̀nà ògo rẹ̀ járe ọ̀nà ẹwà rẹ̀ fi ọlá rẹ hàn bàbá fi ògo rẹ hàn bàbá a ó sì gbé ọ̀gá a ó sì yàn lógo láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ẹ kábẹ̀sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí tó ṣínú ayé wa. let's thank God for what he's doing in our life. ẹ ká dúpẹ́ fún ààbò rẹ̀ tó péye láàárọ̀ yìí. let's thank him for his protection over our life ẹ ká sí Ọlọ́run ṣe inú ayé wa. let's thank him for what he has done in our life ẹ pé ẹ jẹ́ ká pamọ́ rẹ̀ ní gbogbo ọ̀nà. let's thank him for him being keeping us in all ramifications of life. let's just thank him ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ààbò rẹ̀ tó péye. let's thank him for the protection that is guaranteed over our life. ẹ ká dúpẹ́ fún àánú rẹ̀ tá a rí gbàṣẹ́. let's thank him for the mercy we are receiving from him. ẹ ká dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ tó wá sí ìmúṣẹ lórí ayé wa. let's thank him for his word that is coming to pass now. èyí tí ò jẹ́ kí ọ̀rọ̀ ọ̀tá ṣẹ lórí wa. that has not made the word of the enemy to come to fulfilment. ẹ jẹ́ ká let's thank him for the end he has used to bestow upon our

ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. let's thank thanking God. ẹ ká bẹ̀rẹ̀ gbogbo ògo fún. let's thank giving him all the glory. ẹ ká dúpẹ́ fún gbogbo ọlá fún jésù let's give all the honour to him ẹ ká dúpẹ́ fún aláàbò Góṣẹ́nì yìí o. let's thank the one who protect us. ẹ ká ẹ ká dúpẹ́ fún ìyanu rẹ̀ sẹ́. let's thank him for his miracle. ẹ ká dúpẹ́ fún òkú rẹ̀ àti ẹwà rẹ̀. let's thank him for glory. pé olúwo o ṣeun. that Jesus thank you. ẹnìmọ̀ Ísírẹ́lì o ṣeun. that the only one of Israel thank you. ẹnìmọ̀ Ísírẹ́lì o ṣeun. that the only one of Israel thank you. ẹnìmọ̀ Ísírẹ́lì o ṣeun. that the only one of Israel thank you. alágbàwí mi o mà ṣe o. my saviour thank you. alágbàtà mi o mà ṣe o. the one who speaks for us thank you. alábàámi ṣe o ṣe o. the advocator thank you. ọlọ́run tó gbà wá lọ́wọ́ ìyà. the one who saves us from being the poor. Ọba tó gbà lọ́wọ́ ẹ̀gàn. The one who saves us from poverty. Ọba tó gbà lọ́wọ́ ìbànújẹ́. The one who saves us from ridicules of life. Òun náà ni mo fẹ́ ká dá gbogbo ògo ìfún. Is the one I want us to return all the praise. Òun náà mo fẹ́ ká dá gbogbo ìyìn fún. Is the one I want to return all the praise for. Fún ńlá tó ṣe. For what he is doing. Fún ìyanu rẹ̀ ṣẹ́. For his miracle. Fún ògo rẹ̀ ṣẹ́. For his glory. Fún ẹwà rẹ̀ ṣẹ́. For his beauty. Olóòṣù ní gbogbo ọ̀nà. Ọlọ́run mo fi ọpẹ́ fún ọ láàárọ̀ yìí. Ọlọ́run mo fi gbogbo ìyìn fún ọ láàárọ̀ yìí. Ọlọ́run mo fi gbogbo ọpẹ́ fún ọ láàárọ̀ Mẹ́kò bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run. I want you to start thanking that God now. Mẹ́kò bẹ̀rẹ̀ lọ́wọ́ Jésù. I want us to start thanking that Jesus. Mẹ́kò lọ́wọ́ ẹni tó gbà ọ́. Let's thank the one who saves you. Ẹni tó gbà ọ́ lọ́wọ́ ẹkún yìí. The one who saves you from this problem. Ẹni tó gbà ọ́ lọ́wọ́ ìbànújẹ́ yìí. The one who saves you from this problem. Ó náà ní kò fi gbogbo ògo fún. The one I want you to give all the glory to. O o. That Jesus thank you. O o. That Jesus thank you. O lórí ilé mi. That Jesus thank you over my life. O lórí ẹbí mi. Thank you over my family. O lórí ara mi. Thank my colleagues. O lórí ojúlùmọ̀. Thanks is over my peers. Ẹ lọ́wọ́ ọlọ́run jésù mo ṣe jésù mo fi ọpẹ́ fún jésù mo fi ìyìn fún ìwọ ni ọlọ́run tó pọ̀ nípa ti agbára ìwọ tí ò fi wá sílẹ̀ fún ìgbà ọba tí ò fi wá lẹ̀ fún ìyà jẹ jésù mo ṣe ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ jésù ẹ ká fi ọpẹ́ fún alágbára yìí alágbára lórí ohun gbogbo alágbára lórí ohun gbogbo everything lórí ohun gbogbo. is the powerful one over every situation. lórí ohun gbogbo. in life. ọba tó gbà á lọ́wọ́ ìyà. saves us from poverty. ọba tó gbà á lọ́wọ́ ẹkún. the one who saves us from weeping. ọba tí òjòjú tì wá. the one who has not made us to be in shame today. ṣe. jesus thank you jésù mo yìn ọ́ ẹ bẹ̀rẹ̀ sí fi ọpẹ́ fún ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ jésù bẹ̀rẹ̀ sí fi ògo fún ọlọ́run olóòṣù olóòṣù olóòṣù olóòṣù olóòṣù olóòṣù olóòṣù alágbára gíga oṣù jésù oṣù olùrànlọ́wọ́ mi ò mọ̀ ṣe olùrànlọ́wọ́ mi ò mọ̀ ṣe alágbàtàn mi ò mọ̀ ṣe you. alágbàrú mi ó mo ṣe o. the one who thinks for me thank you. ọba tó wà ń fún wa ní gbogbo ọ̀nà. the one who is there for us every time. bí ọ̀tá tí ń ro ọlọ́run jù rí bẹ̀ fún wa. thought of it God never had. ẹ jẹ́ pa Israẹli mọ́ ní kì í tòògbé. the one who keeps Israel never slumber. ó ní kì í sùn. neither sleep. ó ẹni tó ń pa wá mọ́ kì í tòògbé. the one who keeps us never slumber. bẹ́ẹ̀ ni kì í sùn. neither sleep. ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi. olóòṣù fún iṣẹ́ rẹ lórí ilé mi. olóòṣù fún iṣẹ́ rẹ nú ilé mi olúwo ṣeun fún iṣẹ́ rẹ ní gbogbo ọ̀nà olúwo ṣeun fún ògo rẹ nú ayé olúwo ṣeun fún ẹwà rẹ nú ilé mi olúwo ṣeun fún ẹwà rẹ nú iṣẹ́ mi olúwo ṣeun fún àánú rẹ nú ilé mi olúwo ṣeun fún ọ̀rọ̀ rẹ lórí ilé mi bẹ́ẹ̀ kò bẹ̀rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jésù máa ṣeun jésù máa ṣeun jésù máa ṣeun jésù máa ṣeun. Jesus thank you. ṣeun. Jesus thank Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Thank this God Fi ọpẹ́ fún Jésù yìí. Give him praise now. Fi ọpẹ́ fún Ọlọ́run yìí. Give him praise now. Fi ọpẹ́ fún Ọlọ́run yìí. Give him praise now. Olùgbà ló máa ṣeun. Kábíyèsí o ṣe. My king thank you. Kábíyèsí o ṣe. My king thank you. Kábíyèsí o ṣe. king thank you. Kábíyèsí o ṣe. King thank you. Mú àdúrà lórúkọ Jésù Kristì. Olúwa wa. Ìwọ tó ti ṣe àdúrà yẹn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí share lọ́wọ́lọ́wọ́ báyìí. share this thing can you start sharing it now. èyí ní ọjọ́ kẹsàn-án. today is the ninth month. so nọ́mbà yẹn náà lẹ́ẹ̀fi pé àwọn tí ó tẹ̀ fẹ́ hallelujah. Amen. And as you are doing it, I pray that the blessing of God will rest upon your life. Amen. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Let's thank God. Ó ṣe ó ṣe ó. Thank you. O ṣe ní ilé mi bàbá. Thank you over my household. O ṣe lórí ilé mi. Thank you over my household. O ṣe o ṣe lórí ilé mi. O ṣe lórí ọmọ. O ṣe lórí ẹbí. Thank you over everything I have. O ṣe lórí ara. O ṣe lórí ojúlùmọ̀. Thank you over everything I have. Ẹ kábẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ń ṣe. Ẹ kábẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ń ṣe. Let's give him praise for what he's doing. Ẹ kábẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ fún ohun tó ń ṣe. Let's thank him for what he's doing. Fún ìyanu rẹ̀ lórí ọ̀nà gbogbo. For his miracle. Fún ìyanu rẹ̀ lórí ayé ọmọ gbogbo. For his miracle over our life. Kábíyèsí òṣèlú kábíyèsí o ṣé o olúwa júbà rẹ ìbà olúwa mo. wá àǹfààní láti mọ Jésù yìí. Give thanks unto the God and give you the opportunity. Oore ọ̀fẹ́ lèèyàn rí gbà o. It is a grace. A lè má kà sí ṣùgbọ́n oore ọ̀fẹ́ ńlá ni. You may not count it as worthy but Ọ̀pọ̀lọpọ̀ ìṣègbè láì mọ̀. Many died without having that grace. Ọ̀pọ̀lọpọ̀ ò ní àǹfààní yẹn o. Many never had the opportunity. Another topic ni kí wàá ló máa jèrè àwọn tí ò gbọ́ nípa ẹ̀. Hallelujah. Amen. hallelujah ṣùgbọ́n ó fún ọ lórí ọ̀fẹ́ láti mọ̀ sẹ́. but he gave you that grace to know him ó ṣojú ẹ̀mí rẹ láti ké pè é. you are calling in when you are alive. ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jọba tó pọ̀ nígbà àti agbára yìí. let's thank God who is so mighty in power. ọlọ́run alààyè yìí ti ń gbọ́ àdúrà. living God that answers prayer. ọlọ́run alààyè yìí ti ń gbọ́ ẹ̀bẹ̀ àwọn tó bá ké pè é. living God that answers the grand. ẹ ká dúpẹ́ fún ọ̀rọ̀ ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ ńlá tarí gbà yìí. let's thank him for the grace we have received. ọwọ́ agbá tó fi kàn wá. powerful hand he the Lord thank you. the Lord thank you lórí ayé mi ó ṣe lórí ayé àwọn ọmọ mi ó mọ̀ ṣe lórí ọ̀nà mi ó mọ̀ ṣe lórí iṣẹ́ mi ó mọ̀ ṣe lórí ilé mi ó mọ̀ ṣe lórí ọ̀nà mi ó mọ̀ ṣe dúpẹ́ fún ohun tọ́lọ́run ṣe nú ayé dúpẹ́ fún ètò rẹ̀ nú ayé rẹ̀ sẹ́ dúpẹ́ fún agbára rẹ̀ lórí ọ̀nà rẹ̀ sẹ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi.

àánú gbà. Lord let me receive your mercy. Olúwa jẹ́ ra àánú gbà. Lord let me receive your mercy. Olúwa jẹ́ ra àánú gbà. Lord let me receive your mercy. Olúwa jẹ́ ra àánú gbà. Lord let me receive your mercy. Olúwa jẹ́ ra àánú gbà. Lord let me receive your mercy. Olúwa jẹ́ ra àánú gbà. Lord let me receive your mercy. Olúwa jẹ́ ra àánú gbà. Lord let me receive your mercy. Olúwa jẹ́ ra àánú gbà. Lord let me receive your mercy. Olúwa jẹ́ ra àánú gbà. Let me receive your mercy. Olúwa jẹ́ ra àánú gbà. Let me receive your mercy. Àánú kò fọhùn fún mi. Let mercy speak for me. Àánú kò fọhùn lórí ayé. Let mercy speak for my life. Àánú kò fọhùn náà àdúrà ìfọ̀n mi. Láàárọ̀ ìjẹ́ra àánú rẹ̀. This morning let me receive your mercy. Láàárọ̀ ìjẹ́ra àánú rẹ̀. This morning let me receive your mercy. Olúwa jẹ́ n rí àánú rẹ láàárọ̀ yìí Olúwa jẹ́ n rí àánú rẹ láàárọ̀ yìí lórí ayé mi gbogbo lórí ayé àwọn ọmọ mi lórí ìrìn àjò mi ẹ pe orúkọ Jésù àánú kó fọhùn jáde àánú kó fọhùn jáde àánú kó fọhùn jáde àánú kó ra ayé mi padà ẹ pe orúkọ Jésù sẹ Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi ayé mi ń fẹ́ àánú rẹ mo wọ̀ fún àánú lónìí unto you for mercy. mo wò ó fún àánú lónìí. I look up unto you for mercy. mo wò ó fún àánú lónìí. I look up unto you for mercy. ní gbogbo ọ̀nà mi gbogbo. in all my journey. lórí ayé mi gbogbo. over my life. lórí ìrìn àjò mi. over my journey. lórí ìdáwọ́lé mi. over everything else. lórí ọmọ mi. over my children. lórí iṣẹ́ mi. over my job. ẹ pe orúkọ Jésù dáadáa. àánú fọhùn fún mi lónìí. Olúwa jẹ́ n rí àánú gbà. Olúwa jẹ́ n rí àánú gbà. Olúwa jẹ́ n rí àánú gbà. Olúwa jẹ́ n rí àánú gbà. Olúwa jẹ́ n rí àánú gbà. Olúwa jẹ́ n rí àánú àánú gbà Olúwa jẹ́ ráàánú gbà àánú Ọlọ́run sọ̀kalẹ̀ wá kó wá ra ayé mi padà àánú Ọlọ́run sọ̀kalẹ̀ wá kó wá ra iṣẹ́ mi padà àánú Ọlọ́run sọ̀kalẹ̀ wá kó wá ra ọ̀nà mi padà àánú Ọlọ́run sọ̀kalẹ̀ wá kó wá ra iṣẹ́ mi padà àánú Ọlọ́run sọ̀kalẹ̀ wá kó wá ra ọ̀nà mi padà àánú Ọlọ́run sọ̀kalẹ̀ wá kó wá ra iṣẹ́ mi padà àánú Ọlọ́run sọ̀kalẹ̀ wá kó wá ra ọ̀nà mi padà ẹ pọ orúkọ Jésù pé kí àánú àánú sọ̀kalẹ̀ wá pé kí àánú sọ̀kalẹ̀ wá lórí ayé wa sẹ́ pé àánú sọ̀kalẹ̀ wá lórí iṣẹ́ wa sẹ́ lónìí olúwa fi àánú gbé ayé mi wò olúwa fi àánú gbé ayé mi dìde olúwa fi àánú gbé ayé mi dìde olúwa fi àánú gbé ayé mi dìde olúwa fi àánú gbé ayé mi dìde olúwa fi àánú gbé ayé mi dìde pé kò korúkọ Jésù ní olówó ṣàánú fún àwọn tó ṣàánú fún pé kí Ọlọ́run kò fi àánú gbé ayé rẹ dìde bí kọ́lọ́run kò fi àánú bí ayé rẹ là ní orúkọ jésù ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi orúkọ jésù ọlọ́run mò ń fẹ́ àánú rẹ olóhùn ó ṣàánú àwọn tí wàá ṣàánú fún ṣàánú fún mi orúkọ jésù náà ó lè mi ó ṣàánú fún àwọn tí òun ó ṣàánú fún ẹ pé orúkọ ẹ á sọ pé ọlọ́run nínú àwọn tí wọ́n ọlọ́run ó ṣàánú fún ní orúkọ jésù ṣàánú fún mi abala ń kó orúkọ jésù dáadáa màkúṣà tó màkárì màkàtà lè brondo suko tó lè máa káyàbá orúkọ jésù nínú àwọn tí ìwọ ọlọ́run yóò ṣàánú fún olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi ní orúkọ jésù olúwa ṣàánú fún ayé mi olúwa ṣàánú fun lórí iṣẹ́ mi olúwa ṣàánú nínú ayé àwọn ọmọ mi borúkọ jésù àánú ọlọ́run ló ń fẹ́ o àánú ọlọ́run ló ń fẹ́ lórí ọmọ rẹ o àánú ọlọ́run ló ń fẹ́ lórí iṣẹ́ rẹ o àánú ọlọ́run ló ń fẹ́ lórí ìdáwọ́lé rẹ ẹ pé orúkọ jésù sẹ ní orúkọ jésù olúwa ṣàánú fún mi ra ayé mi padà olúwa ṣàánú fún mi ra iṣẹ́ mi padà olúwa ṣàánú fún mi ra ọ̀nà mi padà olúwa ṣàánú fún mi ráyè mi padà ní orúkọ jésù jẹ́ ráàánú gbà olúwa jẹ́ ráàánú rẹ gbà olúwa jẹ́ ráàánú rẹ gbà olúwa jẹ́ ráàánú rẹ gbà Olúwa jẹ́ ráàánú rẹ gbà Olúwa jẹ́ ráàánú rẹ gbà lórí ilé mi jẹ́ ráàánú rẹ gbà lórí ọmọ mi jẹ́ ráàánú rẹ gbà lórí ilé mi jẹ́ ráàánú rẹ gbà Olúwa fàánú bí ayé mi wò Olúwa fàánú ra ayé mi padà ẹ pe orúkọ Jésù bí tẹ wá àánú Ọlọ́run máa bọ̀ wá àánú Ọlọ́run máa bọ̀ wá gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ porúkọ jésù olúwa náwó agbára ẹ jáde lórí ọ̀rọ̀ mi lónìí ọwọ́ agbára ńlá olúwa náwó rẹ agbára rẹ jáde sórí ọ̀rọ̀ mi lónìí ẹ pe orúkọ jésù tẹ̀wá olúwa náwó agbára rẹ jáde sórí ọ̀rọ̀ ayé mi lónìí ọ̀rọ̀ ayé mi jó gba ìyanu ọ̀rọ̀ ayé mi jó gba ìyanu ọ̀rọ̀ mi jó rí ìyanu gbà ẹ pe orúkọ the name of Jésù ọ̀rọ̀ ayé mi jó rí ìyanu ọ̀rọ̀ ayé mi jó rí ìyanu ọ̀rọ̀ ayé mi jó rí ìyanu ọ̀rọ̀ ayé mi jó rí ìyanu ọ̀rọ̀ ayé mi jó rí ìyanu ọ̀rọ̀ ayé mi jó rí ìyanu ọ̀rọ̀ ayé mi jó rógolo ọ̀rọ̀ ayé mi jó rógolo ọ̀rọ̀ ayé mi jó rí ìyanu ẹ pé orúkọ Jésù ọ̀rọ̀ ayé mi jó rí ìyanu ọ̀rọ̀ mi jó ní ìyanjú lónìí ìkàdáyà bàbá òsàtẹ̀ àbá ọ̀rọ̀ mi jó ní ìyanjú lónìí ọ̀rọ̀ ayé mi jọ ní ìyanjú lónìí lónú àdúrà eléyìí ni bàbá nínú eléyìí ni kò yanjú ọ̀rọ̀ ayé mi nínú eléyìí ni kò yanjú ọ̀rọ̀ iṣẹ́ mi ní orúkọ Jésù nínú eléyìí ni kò yanjú ọ̀rọ̀ ayé mi ẹ orúkọ Jésù ọ̀rọ̀ ayé mi jọ ní ìyanjú ẹ orúkọ Jésù ọ̀rọ̀ ayé mi jọ ní ìyanjú ẹ orúkọ Jésù kó ní ìyanjú ó yá yá yá yá likadimba ushadea kuzodoyima kutelibaya leprendo sundo robokoteyaba ẹ pe orúkọ Jésù kó ní ìyanjú lónìí kó ní ìyanjú lónìí kó ní ìyanjú lónìí ẹ pe orúkọ Jésù ọ̀rọ̀ ayé yín kó ní ìyanjú ó yẹ ọ̀rọ̀ ayé yín kó ráàánú gbà ọ̀rọ̀ ayé mi jó ráàánú gbà ilé àmàkùsáyàwá ilé àmàkùsẹlẹbọ síndìyà ilé àmàkùdàbọ kò ṣàǹdìyàwá. ẹ pọ orúkọ jésù olùwàyànjú ọ̀rọ̀ àmì ní orukọ jésù àánú ńlá kò fọhùn fún mi olùwàyànjú ọ̀rọ̀ mi àánú ńlá kò fọhùn fún ayé mi olùwàyànjú ọ̀rọ̀ mi ayé mi jọrọ àánú gbà ẹ sọ fún jésù liprondo toli ananda yama nto yama usari yaba ikerebo kotori makosunti yabo ẹ pọ orúkọ Jésù àánú kò fọhùn fún ayé mi bú àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pọ orúkọ Jésù Olúwa ṣe tèmi fún mi lónìí olúwa jẹ́ kí n rí tèmi ṣe. let me have solution to my problem today. ẹ porúkọ jésù olúwa ṣe tèmi fún mi lónìí. father do my own for me today. jẹ́ ohun tó ń dààmú tó ń dààmú ayé mi padà lẹ́yìn mi wájú rẹ. let everything that is troubling me come to an end today. jẹ́ ohun tó ń dààmú ilé mi padà lẹ́yìn rẹ. let everything troubling my house come to an end today. jẹ́ ohun tó ń dààmú ayé ọmọ mi padà lẹ́yìn rẹ ló padà lẹ́yìn ló padà níwájú rẹ lónìí ogun ayé mi kó wọlẹ̀ ìdààmú mi kó tán dúà dúà lórúkọ jésù kristi olúwa wá mo ní mẹ́sàn-án ni tètè ṣe pápápá èèyàn mẹ́sàn-án ni kò fi ránṣẹ́ sí olúwa dákun o ṣe fún mi nínú àdúrà yìí jẹun rí tèmi ṣe olúwa dákun o ṣe fún mi. is that solution today? Ọ̀rọ̀ iṣẹ́ tí mò ń wá látijọ́ yìí. Everything I'm looking for. Ọ̀rọ̀ ọmọ tí mò ń gbàdúrà fún. The children I'm looking for. Ọ̀rọ̀ ọkọ tí mo gbẹ́kẹ̀lé ìwọ lọ́rùn fún. The husband I'm depending on you for. Ọ̀rọ̀ àṣeyọrí tí mò ń béèrè fún ayé àwọn ọmọ mi. The success I'm asking on you for. Olúwa jẹ́ kí n rí ṣe lónìí. Let me be able to do it today. Ọ̀run ẹ mú lé mi lọ́wọ́. Heaven give it to me. Mo béèrè fún ní. I ask for it. Ẹ̀yin ogun ọ̀run ẹ mú lé mi lọ́wọ́. God from heaven give it unto me. Ó dẹ́n tí ń béèrè ní rí gbà. Whosoever shall get. Ẹ jẹ́ kí be able to get my problem. Ẹ fi orúkọ Jésù iṣẹ́ wa olúwa jẹ́ kí n rí ìyanu tèmi náà gbà ẹ pé orúkọ jésù olúwa jẹ́ kí n rí ìyanu tèmi náà gbà nínú àdúrà yìí olúwa jẹ́ kí rí ìyanu tèmi náà gbà ìbéèrè mi ẹ̀bẹ̀ mi wájú ìwọ ọlọ́run olúwa jẹ́ kí rí ìyanu tèmi náà gbà ẹ jẹ́ kí rí ìyanu tèmi náà gbà ẹ jẹ́ kí rí tèmi ṣe ẹ jẹ́ kí rí tèmi ṣe ẹ jẹ́ kí rí tèmi ṣe ẹ jẹ́ kí rí tèmi ṣe ẹ fún mi mi lọ́wọ́ ẹ fún mi lọ́wọ́ myself. ẹ̀fúrẹ́ lé mi lọ́wọ́ ẹ̀fúrẹ́ lé mi lọ́wọ́ ó yẹ ọmọlọ́wọ́ lẹ́nu ẹgbàdúrà orúkọ Jésù orúkọ Jésù olùwàjà ní tèmi ṣe màtúntà ló ma kó sako pradagaba lè tèrè ma kó sekeli ma kó satiyaba lè prondotu keteli ma kayaba lè prendesi kotoya ma katayaba ó yẹ kó orúkọ Jésù dada olùwàjà ní tèmi ṣe nínú àdúrà yìí ẹ sọ fún ọlọ́run ní orúkọ jésù ẹ sọ fún ọlọ́run jẹ́ kí n rí tèmi ṣe olúwa jẹ́ kí n rí tèmi ṣe ìwọ ìbànújẹ́ fi ayé mi lẹ̀ ní orúkọ jésù jẹ́ rí tèmi ṣe ẹ sọ fún ọlọ́run alààyè olúwa mo fẹ́ rí tèmi ṣe o láwùjọ àwọn èèyàn gbogbo ní orúkọ inú ayé kan ìtí mo wá jẹ́ iríṣẹ́ yẹn ṣe ní orúkọ jésù jẹ́ kí n rí ọmọ yẹn bí láyé jẹ́ kí n rí ọkọ yẹn ní ní orúkọ jésù gbogbo oore wo tó wu ayé mi gbogbo oore tó wu ayé mi fún àwọn ọmọ mi ní orúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run alààyè ní orúkọ Jésù jẹ́ rí tèmi ṣe má jẹ́ jìyà bàbá sọ fún Ọlọ́run kó ká ayé rẹ má jìyà ní orúkọ Jésù ẹ jẹ́ rí tèmi ṣe ìwọ ọ̀nà àbáyọ ńlá síbi ògo ìwọ ọ̀nà àbáyọ ńlá síbi ìyà ńlá ó yà là fún ayé mi lónìí àmọ́ sọ fún Jésù kó orí tiẹ̀ ṣe kó orí tiẹ̀ ṣe kọ́mọ rẹ rí tiẹ̀ ṣe ní orúkọ Jésù kí ọkọ rẹ rí tiẹ̀ ṣe sọ fún Ọlọ́run Olúwa jẹ́ rí tèmi ṣe Olúwa jẹ́ rí tèmi ṣe Olúwa jẹ́ rí tèmi ṣe Olúwa jẹ́ rí tèmi ṣe Olúwa jẹ́ rí tèmi ṣe Olúwa jẹ́ kan rí tiwọn ṣe sẹ jẹ́ kan rí tiwọn mú nínú àdúrà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa kò sí ẹni tó kàwé kọ́ ló mọ̀wé o. it's not uh, someone that pass that ẹn tó ẹn tó kàwé kọ́ ló mọ̀wé. it's not the person that reads that knows it. ẹn pass ló mọ̀wé. it's the so it's the person that pass that knows bro. kò ṣe ẹn tó ń ṣiṣẹ́. it's not the person that is working. ló mọṣẹ́ ṣe. that knows how to do it. ṣùgbọ́n ẹni tí iṣẹ́ pé láyé. but whoever gains from it. kò ṣe ẹn tó rìnrìn àjò. It's not the person that is working on the journey. Àfẹ́ntì ìrìn àjò gbé o. Unless it's somebody who is favoured on the journey. Bẹ́ẹ̀ni kò sẹ́ni tó láya àbẹ tó gbádùn aya tàbí tó ń tó gbádùn ọkàn ohun tó bá fún ọ ní àṣeyọrí láyé mọ̀. whatever gives you success is what people know. péyàn wà ń bẹ tí ò rí kankan ṣe ayé òbú kẹ́yìn náà. if you are there and nothing to achieve. ẹ kí lẹ́yìn ṣe ń mẹ́yìn kan tara yín ṣá ẹ po orúkọ jésù olúwa dá sí ọ̀rọ̀ mi. father intervene into my story. ẹ fi ògo sí ọ̀nà ayé mi náà. give glory unto my journey ẹ fún iṣẹ́ mi ní àṣeyọrí. give glory unto my journey. ẹ fún tó bímọ ayé òtún tí ọmọ ò gbé ayé gbogbo èkó kó lọ́mọ kòkè àwọn ọmọ ìwúkú dáadáa ló ń ṣe káàkiri ó dọ̀ kí ọmọ gbè ọ́ láyé. it is good for your children to favour you. ó dọ̀ kí ọmọ san ọ́. it is good for you to win the food of your labour. ìdáwọ́lé rẹ kókó mú ìyanu jáde fún ọ. it is good for your endeavour to bring God to you. call the name of Jesus. olúwa fi ìyanu hàn lórí ọ̀rọ̀ ayé mi. give success unto my life. ìdáwọ́lé ìdáwọ́lé ìdáwọ́lé mi dọ̀wọ́ ẹ. every by my endeavour. ọ̀nà ayé mi dọ̀wọ́ ẹ. my journey is my life. ẹ fi oore fún mi sẹ́. give ẹ fi oore fún mi. give glory unto me. ẹ fi ìyanu fún ayé mi. give success unto my life ìbùkún fún mi ẹ jẹ́ kí n ní ìyanu ẹ jẹ́ kí n ní ògo ẹ jẹ́ kí n ní ẹwà rẹ ẹ jẹ́ kí ògo rẹ fara ní orúkọ Jésù ẹ jẹ́ kí ìbùkún rẹ fara lórí ayé mi sá amọ́nàmọ́ ìlànà ẹgbàdúrà orúkọ Jésù orúkọ Jésù Olúwa jẹ́ kí ògo búdà lórí ayé mi ìgàdo ìmọ̀ kò ṣàyàwá ògo Ọlọ́run lórúkọ Jésù búdà lórí ọ̀nà mi ní orúkọ Jésù Olúwa jẹ́ búdà nínú ayé mi Olúwa fi ìyanu ọ̀ lórí ọ̀rọ̀ mi olúwa fi ìyanu hàn lórí ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí ní orúkọ jésù kí ìdáwọ́lé wọn kó múre jáde ní orúkọ jésù kí ọ̀nà wọn kó múre jáde ní orúkọ jésù kí àdúrà kó gbè wọ́n ìkàdó yanama sandiyaba lè prondo túkò tó tólé makayaba ẹ pé orúkọ jésù ó tó bèké tèrè ògójókú jáde ògójókú jáde lórúkọ jésù lórí ọ̀nà gbogbo ní orúkọ jésù ògójókú jáde lórí ọ̀nà gbogbo ní orúkọ jésù kàdáyabagaba gbúà dúà. lórúkọ jésù kristi olúwa wa ẹ pé orúkọ jésù olúwa ràn ìtiraka mi lọ́wọ́. Father help my struggles in life. olúwa ràn ìtiraka mi lọ́wọ́. God help my struggles in life. ṣe ṣe yẹn kí ọlọ́run wá dàpọ̀ mọ́ iṣẹ́ yẹn. just imagine just God intervening. ẹ ọlọ́run yóò sọ di ńlá nìyẹn. you God will make it. bó ṣe wá ọmọ yẹn kí ọlọ́run wá dàpọ̀ mọ́. God let God intervene in ó dà kó rí kó rọmọ yẹn. it the most for you to have that child. olúwa ràn ìtiraka mi lọ́wọ́. help my struggles in life. olúwa ràn ìtiraka mi lọ́wọ́. help my struggles in life. èmi ó gbójú mi sórí òkè wọn ni. I will lift up my heart. ó ní bo ni ìrànlọ́wọ́ mi ó ti wá. where comes my help? tó bá jẹ́ pé ìtiraka ẹ̀yẹn lásán. it is just it cannot bring àfi tí Ọlọ́run bá fọwọ́ olúwa fi ọwọ́ pọ́n ọ̀rọ̀ fi ọwọ́ gbà sí ọ̀rọ̀ ayé mi ràn ìtiraka mi lọ́wọ́. help my struggles today. ràn ìgbédìde mi lọ́wọ́. today. ràn ìgbó ṣe fẹ́ dìde kọ́lọ́run kó wá gbé ọ dìde. I want to come forth. ó wá pẹ́ tí ó jà òkulẹ̀. it is now. ẹ pọ orúkọ Jésù. in the name of Jesus. olúwa ràn ìtiraka mi lọ́wọ́. my struggles today. ẹ fà mí sókè. ẹ gbé mi dìde. ẹ jó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. let it happen ẹ jẹ́ kí ìyanu kó tọ̀ ayé mi wá. ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi kó ní ìyanjú. let my life ẹ jẹ́ kí ògo mi kú jáde. let my glory come sọ́dà dúà ooru orúkọ Jésù ìrìà nànà mo ṣàǹdàyàbà wúndò gorobogo ṣàǹdàyàbàgà ẹ pé orúkọ Jésù kí ọ̀run kó ran ìtiraka yín lọ́wọ́ olúwa ran ìtiraka mi lọ́wọ́ kò gbúdọ̀ bọ́lẹ̀ mọ́ ìní àmà kó soto yaba làálàá mi lórúkọ jésù kò gbúdọ̀ já sásán mọ́ bó ṣe rò pé kò níwèé ìgbélu yẹn bó ṣe rò pé kò láṣeyọrí yẹn bó ṣe rò pé kò tẹ̀síwájú yẹn bó ṣe rò pé kò ní ìbùkún yẹn bó ṣe bẹ kó jèrè ọmọ láyé ọyá ọ̀run dá sí ẹjọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ fàyè gbà mí ẹ fàyè gbà mí ẹ fàyè gbà mí ẹ fàyè gbà mí ẹ fàyè gbà mí ẹ pọ orúkọ Jésù orúkọ fọyà ìgbà yìí ìtiraka ní gbogbo ọ̀nà bó ṣe ń rò ó bó ṣe ń rò lẹ́nu iṣẹ́ bó ṣe ń rò kọ́mọ ṣe rere bó ṣe ń rò kó dáa fún ọkọ bó ṣe ń rò kí ìgbà kó san ní orúkọ Jésù ó yẹ sọ fún ọ̀run sẹ́ ikababo santi yaba liprondo tuketeleboka oya na itiraka amelawa oya porko Jésù dara ine mokotoli makosete dekere mokotuni makasha oya porko Jésù itiraka amelawa itiraka amelawa itiraka amelawa itiraka amelawa porko Jésù Olúwa koro itiraka amelawa ní orúkọ Jésù kó múre jáde fún ọ gbúà dúà lórúkọ Jésù Kristi olúwa wá gbogbo agbá tó ní kí n máa ṣe dànù sá olúwa sọ agbá náà dá sí gbogbo agbá tó ní kí n máa ṣe dànù sá sátani fẹ́ kí n yàn máa ṣe dànù eh, pé nígbà tó o bá rí ṣe wàá sọ́dọ̀ òun láti jogún èèyàn ìdí tó fi ń tọ̀mẹ́ntì ayé èèyàn nìyẹn gbà tó bá rí gbogbo gbà lọ́wọ́ ọlọ́run tó o bá fi ayọ̀ sí táyọ̀ bá fọ́ jù. You know, you ní fi ọlọ́run lẹ̀. you will not leave God. èyàn á ṣe ọlọ́run ṣùgbọ́n sátani ó ń gbógun ti ayé èèyàn. but satan is giving you church problem. pé kéèyàn lè fi ọlọ́run lẹ̀. so that you leave God. kó o lè wá sọ́dọ̀ òun. so and you can come to him. kó òun lè jogún èèyàn. so that he can inherit you. kò sí lé ohun rere tó fẹ́ fún yàn. and he doesn't have any good. dùgbò ìbànújẹ́ ní lọ́wọ́ lọ. that to offer you any uh, failure. dùgbò àṣetì ló ní lọ́wọ́ lọ. that to offer you failure. ṣùgbọ́n ìṣúwò ìtìjú ló ní lọ́wọ́ lọ. that to offer you shame. ẹ pe orúkọ Jésù. call the name of Jesus. whatever power that says that my, my struggle will not come to reality eh, pé pé pé ìtiraka bó ṣe fẹ́ lọ́kọ láyé yẹn pé kò ní bọ́ sí. that as you are struggling to have that husband will not come to pass. pé bó ṣe ń fẹ́ níwèé ìgbélu yẹn pé ò ní ní gàtàgbà. as you are calling to have your green card. pé bó bó ṣe ṣe é pé kò èrè ò ní sí lórí ẹ̀. as you are working that you are not. àti yẹn bá fọjú alẹ́ wájú àárọ̀ ẹ̀ ṣẹ́ kó dalẹ́ kó má rí nǹkan kan. and I ẹ porúkọ tí gbogbo agbá tó ló tí o pé kò ní ṣẹlẹ̀ olúwa tẹ agbára náà bá bow them down to me. olúwa tẹrí agbára náà bá. bow such power down to me. olúwa tẹrí agbára náà bá. bow such power down to me. olúwa bá agbára náà wí. bow such power down to me. olúwa bá agbára náà wí. bow such power down to me. olúwa dojú ti agbára náà. bow such power down to me. gbogbo agbára tí o fẹ́ kí ìtiraka mi mú èso jáde. ètí o fẹ́ kí ayé mi ní èrè sẹ́. ètí o fẹ́ kí n rí ògo ayé mi lò. ètí o fẹ́ kí n rí ìbùkún. ètí o fẹ́ kí ohun arẹ́ṣẹ̀ ní ayé mi. gbogbo agbára náà. gbogbo ipá náà. olú olúwa dojú ti ọmọ ọlọ́nla ló gbàdúrà orúkọ jésù màkàdókàtà yálàbà kí ṣègébò gbogbo àgbà tí ò fẹ́ kó o ṣeré láyé gbogbo àgbà tí ò fẹ́ kí n ríre mú gbogbo àgbà tí ò fẹ́ kí n ní èrè òun rere ní orúkọ gbogbo agbá tó fẹ́ kí n ṣe lásán o abarijẹ́ agbá asọ̀rẹ́dòfo ní pàtó ní màkàbàgàbà ní orúkọ jésù ó yá ó yá ó ikadayamama santo yaba ní orúkọ jésù létele makotoli makayaba olúwa dójú ti agbára náà olúwa ba agbára náà jẹ́ olúwa sọ agbára náà di asán olúwa fi agbára náà sí ẹ̀yẹ gbogbo agbára lórúkọ jésù gbogbo ogun náà ikabababa lè prendo dúkèrè tí o ya kí ìyanu mi ṣẹlẹ̀ tí o fẹ́ kó rí bó ṣe tí ò fẹ́ kó rí bó ṣe rò fún ìbùkún tí ò fẹ́ kó rọmọ bí láyé gbogbo agbára náà kó di asán ẹ pọ orúkọ Jésù gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa mo ní mẹ́sàn-án ni wo tó ti ṣe ṣe kí ìbùkún Ọlọ́run jẹ́ tiẹ̀ wo tó ti mo ní iṣẹ́ Olúwa ló ń ṣe yẹn hallelujah kí ìbùkún Ọlọ́run jẹ́ tiẹ̀ mo ní mẹ́sàn-án ni today is nine so call nine people to pray with you hallelujah ẹ pe orúkọ jésù olúwa gbogbo agbá náà lord every power tó ń dójọjọ ìkórè ayé mi that is waiting for my time. ẹ o tẹgbẹ kò kò dúró pé kò bẹ dúró tó ń tó ń ṣiṣẹ́ yẹn o. never waited when you are struggling. ẹ filẹ̀ ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ lọ ìgbà tí èrè iṣẹ́ fáwọn débi kó náà. it's only when the reward of your struggling come is coming out. ẹ gbé kó wá rí nǹkan lá kó rí nǹkan pọ́n lá pápá àpá lọ́ba yọjú sí ọ pé ah, ó ti kò ṣeré. that is when they come. gbogbo gbogbo tó ní kí n ṣe dànù láyé. every powder said I should be a failure in eh, life. ẹ pé gbà tó kó o ti ṣiṣẹ́ lórí ọmọ yẹn gbà tó kó wá jèrè ọmọ ló fẹ́ máa yọ ọmọ lẹ́nu fún ọ. that says you no have that harvest over your children. ẹ eh, gbà tó ń jí láàárọ̀ tó ń tó ń tó tí àlámù dún tó ń wò àlámù tó ń fò dìde pápá when you are gathering things nobody care. ẹ eh, ogun yẹn ò rí ọ that problem didn't see you. ṣùgbọ́n ìgbà tó yẹ fẹ́ pé salary yẹn fẹ́ tó fẹ́ gba salary lọ́sẹ̀ láwa gbé nǹkan yọ fún ọ pé ẹ má jò pẹ́ lọ́wọ́ ẹ. it is when you are about to get the salary that. gbogbo ogun tó dójú ọjọ́ ìkórè mi sẹ́yìn. every problem waiting for my investment. gbogbo tó dójú ọjọ́ ìyanu mi. every problem waiting for my new. o ti wà lórílẹ̀‐èdè yẹn gbọ́dọ̀ kó orí kórí kìíní yẹn gbà gbogbo ogun tó dójú ọjọ́ ìkórè ayé mi sẹ́yìn. every problem that is waiting for my. gbogbo tó dójú ọjọ́ ìfọkànbalẹ̀ gbẹgbẹ máa fọkànbalẹ̀ mo ti ṣe léyìí o gbogbo agbá tó dóde ọjọ́ náà lórí ayé mi ètò fẹ́ bàjọ́ yẹn jẹ́ mọ́ mi lọ́wọ́ ètò fẹ́ sọ ọjọ́ yẹn di asán mọ́ mi lọ́wọ́ olúwa dójú ti agbá náà olúwa fi agbá náà ṣe ẹ̀yẹ lónìí olúwa fún mi ní ìṣẹ́gun lórí agbá náà ọpọlọ ló gbàdúrà orúkọ Jésù ìkàdá yabago sọ́ńtò yabagaba limbrondo tukẹ́ lébọ́gaba gbogbo agbá tó dóde ọjọ́ ìkórè ẹ̀ṣẹ̀ anda yalama o soto yaba Olúwa dójú ti agbára náà Olúwa dójú ti agbára náà Olúwa dójú ti agbára náà Olúwa dójú ti agbára náà Olúwa dójú ti agbára náà Olúwa dójú ti agbára náà Olúwa ti agbára náà sọ di asán ìmọ̀ náà yí dànù ó yẹ gbàdúrà sẹ́yìn agbára náà sọ di asán ìmọ̀ náà yí dànù ẹ fi orúkọ Jésù agbára yẹn kó di asán ìmọ̀ yẹn kó di asán lórí ayé mi agbára yẹn kó di asán lórí iṣẹ́ mi ní orúkọ Jésù gbogbo agbábá gbogbo rẹ jẹ́ asọ̀rìndò fún mọ́ ayé ẹni lọ́wọ́ ní orúkọ Jésù màsó tótólì kára gbàdúrà sẹ́ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù gbúàdúà lórúkọ Jésù Kristi olúwa wa ó ti tó gẹ ò jésù ó ti tó gẹ ò jésù jẹ́ kí ó gun èṣù ayé yìí. sọ fún ọlọ́run alààyè. tell the living God. májẹ̀mú tí ń bá ayé mi kiri. every covenant following my life. májẹ̀mú tí ń bá ayé mi rìn àjò. every covenant following my life. èyí tó lòdì sí mi. that is against my life. ìwà ayé mi kọ̀ lónìí. my life rejected today. ayé ọmọ mi kọ̀ lónìí. the life of my children rejected. it. only can two work together ní méjì lóyún. Can except they agree. Láìsí pé bá ní ìmọ̀ ìṣọ̀kan. Ẹ porúkọ Jésù. Call the name of Jesus. Gbogbo májẹ̀mú tí ayé mi ti ń gbà fún látijọ́ yìí. Every covenant that my life has been accepted. Ètí jẹ́ kí mi rí ọmọ gbé jó. That is not making me to have. Májẹ̀mú tí ayé mi ti ń gbà fún látijọ́ yìí. Every covenant that is being. accepted. ò jẹ́ kí n rí oore músẹ́. That is not making me to have. Májẹ̀mú tí ò jẹ́ kí n ní ayọ̀ oore. Every covenant that is not making me to have. Májẹ̀mú tí ò jẹ́ kí n that is not making me to have. Májẹ̀mú tí ò jẹ́ kí n rí ìyanu. Every covenant that is not making me to have. Májẹ̀mú tí ò jẹ́ kí n that is not making me to have. Wọ́n májẹ̀ májẹ̀mú náà di asán olúwa sọ májẹ̀mú náà di asán nínú ayé mi ọ̀run bàjẹ́ lónìí ọmọlọ́run lanu gbàdúrà orúkọ jésù orúkọ jésù làkàdórí makarima sótórí makayaba lẹ́pọ̀ndó sukotórí makayaba gaba lẹ́pọ̀ndó sukotórí makayaba le brendo suke telebokaba ne kadore makoson tole makoteaba le brendo suko tole makelebo le brendo suke telebokayaba orúkọ jésù lakadori makadeboko sendeba le brendo suko tole makaba le brendo suke telebokoteaba orúkọ jésù ní orúkọ jésù májẹ̀mú tó ń bá ayé mi rìn àjò májẹ̀mú ajá yẹ ẹni kulẹ̀ májẹ̀mú adójú ti ayé ẹni. má ní orúkọ Jésù májẹ̀mú yẹn kó bàjẹ́ lórí mi o májẹ̀mú ti ń bẹ́ẹ̀nù ìran ní orúkọ Jésù tí ò jẹ́ kí àwọn èèyàn dìde ní orúkọ Jésù májẹ̀mú tí ò jẹ́ kí èèyàn ní ayọ̀ lórí ọmọ ẹ pé orúkọ Jésù ọ̀run sọ májẹ̀mú náà di asán ẹ pé orúkọ Jésù olúwa yí májẹ̀mú yìí dànù abọ́nà ńlanu gbàdúrà kó sọ fún Jésù májẹ̀mú ọ̀tá kó di asán lórí mi ní orúkọ Jésù májẹ̀mú abarejẹ́ ní orúkọ ànígbàdúrà sọ fún Ọlọ́run kokoro e mo makadoko shikekereba lembrendo kokoromo sekeya lembrende kitelemokodia májẹ̀mú adójú ti aye ẹni di asán o májẹ̀mú adójú ti aye ẹni di asán o májẹ̀mú adójú ti aye ẹni di asán o ní orúkọ Jésù lórí ọ̀rọ̀ mi májẹ̀mú amú àfẹ̀gànṣe ayé ẹni di asán ní orúkọ Jésù agbàdúà ẹ sọ fún Ọlọ́run kí Ọlọ́run kó ba májẹ̀mú ọ̀tá jẹ́ kí Ọlọ́run kó ba májẹ̀mú ọ̀tá jẹ́ Olúwa ba májẹ̀mú ọ̀tá jẹ́ lórí ayé mi kó di asán kó di asán kó di asán ní orúkọ májẹ̀mú tí ń bá ayé mi rìnrìn àjò májẹ̀mú adójú ti ayé ẹnẹ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù gbúà dùà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ orúkọ Jésù gbogbo tó dó sójú ọ̀nà mi lónìí Olúwa mú kúrò take it away from my life. gbogbo ìdíwọ́ tó dúró sójú ọ̀nà mi. every disturbance on my life. olúwa mú kúrò níwájú mi. father take it out of my life. olúwa wó kulẹ̀. father bring them down. gbogbo ohun tó dàbí jẹ́ríkò níwájú mi. everything that look like the word of jẹ́ríkò. ètí ò fẹ́ kí n wọ ilẹ̀ lérí mi lọ. ètí ò fẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ṣẹ mọ́ mi lára. ètí ò fẹ́ ọlọ́run ti sọ̀rọ̀ pé ẹni ìbùkún ni ọ́. gbogbo agbára tó ní kò fẹ́ kó wá ṣẹ mọ́ lára. ọlọ́run sọ pé ẹ ẹ ẹni ògo ni ọ́. God says you are a glorious person. gbogbo agbá tó ní kò fẹ́ kó ṣẹ́ mọ́ la. every father says no. ọlọ́run sọ pé ó dán kí ìrìn àjò kó gbìn ọ́. Lord? says it's a must for God. gbogbo agbá tí ò fẹ́ kó ṣẹ́ mọ́ mi la. every father doesn't want to. agbá náà lórúkọ Jésù olúwa bíwọ́. olúwa bíwọ́. bring them down. olúwa bíwọ́. bring them down. olúwa bíwọ́. bring them down. olúwa bíwọ́. bring them down. olúwa bíwọ́. bring them down. olúwa bíwọ́. tẹ̀rí agbá náà bá. tẹ̀rí agbá náà bá. abọ́lá ńlá ló gbàdúrà orúkọ jésù igadada babababa igada babababa igada babababa limprodo suntoyaba igada babababa olúwa bí agbára náà wọ olúwa bí agbára náà wọ olúwa tẹrí agbára náà bá olúwa bí agbára náà wọ orúkọ jésù dada ní orúkọ jésù olúwa kó bí agbára náà wọ igadori masundoyadaba orúkọ jésù dada lórúkọ jésù. agbára náà kò tẹríba agbára náà kó tẹríba agbára náà kó tẹríba agbára náà tẹríba agbára náà tẹríba wúwà lórúkọ jésù kristi jẹ́ owó ó di nínú ayé mi òkú owó Jésù. Call the name of Jesus. Ọlọ́run nǹkan báyìí mi ìfẹ́ mọ́nú ayé mi. Lord this is what I don't want in my life. Mo fẹ́ gbàdúrà fún ọ. Ọlọ́run nǹkan báyìí ni mo fẹ́. Tell God what you don't want in your life. Ṣùgbọ́n yìí mo fẹ́ kó bá mi kúrò. I want you to take this bot in my life ẹ̀gàn ni kò sọ di asán fún mi. I want you to make this reproach invalid in my life. ṣùgbọ́n yìí ni kò bá mú kúrò. Father take away this reproach in my life. ẹ̀gàn yìí ni kò bá ń sọ di asán fún mi. Take away this reproach in my life. ṣùgbọ́n yìí ni kò bá mú kúrò. Take away this burden in my life. ẹ̀gàn yìí ni kò sọ di asán fún mi. Take away this reproach in my life. ṣùgbọ́n yìí ni kò bá mú kúrò. Take away this reproach in my life. ẹ̀gàn yìí ni kò sọ di asán fún mi. Take away this burden in my life. ṣùgbọ́n yìí ni kò bá mú kúrò. Take away this reproach in my life. ẹ̀gàn yìí ni kò sọ di asán fún mi. Take away this burden in my life. ṣùgbọ́n yìí ni kò bá mú kúrò. Take away this fruit in my life. yìí ni kò sọ di asán fún mi. Take away this reproach in my life. àṣetì yìí ni kò bá mú k Take this kúrò àrùn náà bí yìí ni kò bá mú kúrò ẹ̀gàn ni kò mú kò nù ayé àkókò ògo tó fún mi àkókò ògo láti rógbò lò tó fún mi àkókò láti rí ìyanu mi ṣe kó tó fún mi ẹ̀gàn ni kò mú kò fún mi ìbànújẹ́ ni kò mú kò nù ayé mi mi gbúdọ̀ rí mọ́nú ayé mi olúwa sọ́dẹ̀ asán fún mi olúwa sọ́dẹ̀ òfò nù ayé mi gbogbo tó ń ti ayé mi lójú gbogbo tó ń fi ẹ̀gàn ṣe mí lórúkọ Jésù kò dópin pápátá ó ó tó odi Jẹ́ríkò yìí olúwa bìwónú ayé rẹ ìwọ di àṣetì yìí ó yá parẹ́ pátápátá ìwọ di àmúbọ́ yìí ó yá di asán ìwọ di àmúbọ́ yìí di asánú ayé mi ìwọ di ìtìjú yìí di asánú ọ̀nà mi odi tó dúró tì mí yìí odi tó dúró tì ògo mi odi tó dúró tì ìbùkún mi olúwa sọ di asán olúwa sọ di asán olúwa sọ di asán olúwa sọ di asán olúwa sọ di àṣà olúwa sọ di àṣà olúwa sọ di àṣà olúwa sọ di àṣà olúwa sọ di àṣà olúwa sọ di àṣà olúwa sọ di àṣà olúwa sọ di àṣà olúwa sọ di àṣà ìbànújẹ́ mi dópin lónìí ìbànújẹ́ mi dópin lónìí ayọ̀ ayé àwọn èèyàn kò fara ní orúkọ Jésù likado yanamakayaba lekerimakutokolimakẹsẹ lebrendotukelimakaa le prendo tukelemase le prendo tukelemaka le telima soteyaba ayé àwọn yẹn ìkórè ìyanu yẹn ayé àwọn yẹn ìkórè ìyanu yẹn ayé àwọn yẹn ìkórógo ilu. ayé ìkórè ìyanu yìí ayé ìkórógo ilu. ayé ìkórè ìyanu yìí ayé ìkórè ògo ìlú ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù gbúà dùà lórúkọ jésù kristi olúwa wa jésù ló sọ bẹ́ẹ̀. jesus said so. ó ní ẹ wá sọ́dọ̀ mi. come unto me. ẹ dàgbé ó ti rò ó that means has thought of it. ṣòro ó ti rò ṣòro jésù bá mi rò bá ṣàrà láṣẹ jésù jésù bá mi rò tèmi bá ṣá. did Jesus even think about my own for me. ó ti bẹ ẹrù. he already thought of it. ó ti bẹ ẹrù wọ́n tó rọmọ bí yẹn ó ti bẹ ẹrù. he already thought of it if you are barrenness. wọ́n tó ríṣẹ́ yẹn ó ti bẹ ẹrù. he already thought of it if you don't have job. àṣì jésù bá mi rọrọ èrè gbé mi mi. did Jesus even think of me. ó ti bẹ ẹrù gbogbo ọ̀rọ̀ gbé mi rẹ o. he already thought of everything. ó ní ẹ wá sọ́dọ̀ mi. he says come unto me. ẹ̀yin tí ń ṣiṣẹ́. you that work ètí adẹrù olórí. that you are being heavy loaded. èyí tó gbé ẹrù wò tó jẹ́ pé kò tó fẹ́ gbé ó ojú ọ lọ. the watch you are carrying is even more heavier than you. ó ní àjàgà tòun rọrùn. he said my yoke is easy. that means he is talking about his own ways of life. ó ń sọ̀rọ̀ nípa ayé tirẹ̀. àjàgà tòun rọrùn. my yoke is easy. ẹrù ń sì fúyẹ́. and my burden is light. that when you carry the load of him yẹ pé tó bá gbé ẹrù rẹ̀. ó ní òun ó fi ìsinmi fún ọkàn rẹ̀. he said we give rest unto your soul. ní gbogbo ọ̀nà ó ti ní kó wá. he has already said you should come. ó ti ní ó lóun ó gba ìsinmi. he said we give you. ẹ sọ fún jésù mo ti dé. tell jesus i have come. ẹ sọ fún jésù mo gbé àjàgà mi wá. tell jesus i have brought my. jẹ́ kí n ní ìsinmi. let me have rest of mind. jẹ́ kí n fún financially spiritually. nínú àjàgà nínú àìlówó náà. fún mi ní ìsinmi tó o ṣèlérí yẹn. let me have that promise. fún mi ní ìsinmi ọmọ tí mò ń wá láyé. let me have that promise child. fún mi ní ìsinmi ọkọ tí mò ń wá. let me have that promise. ó ṣèlérí fún mi ni. you already ó ní àjàgà títì ẹ rọrùn ó ní ẹrù tì ẹ fúyẹ́ olófin ìsinmi fún ọkàn mi mo fẹ́ ní ìsinmi gbogbo ogun tó gbojú oorun tó gborun lójú mi gbogbo oorun gbogbo ogun tó gbojú oorun lójú mi tó bá dòru òní lè sùn gbogbo ogun tó gborun lójú mi gbogbo ìṣòro tó gbẹ tó gbomi jẹ tó gbomi jẹ lójú mi ìṣòro ayé tó mú ọ sọkún yẹn gbogbo agbára tó sọ ayé mi sínú ipò ìrònú gbogbo ipá tó sọ mi di aláìmọ́ṣẹ́ ènìyàn Jésù mo gbé ogun ìwọ́tọ̀ wá olófun mi ní ìsinmi ní olófun mi ní ìsinmi ló sọ olófin ìsinmi fún ọkàn mi o ìsinmi fún mi jẹ́ rí ìsinmi fún mi ní ìsinmi yìí jẹ́ kí ìsinmi yìí kó tó ayé mi wá jẹ́ kí ayé mi kó gba ìsinmi náà láàárọ̀ yìí má jẹ́ ìsinmi dọ̀la fún mi lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àdúrà yìí kò mú lẹ́mi lọ́wọ́ nínú àdúrà yìí kò fún mi ní ìsinmi lórí iṣẹ́ tí mo wá o ọyọ ọmọlọ́la ló gbàdúrà ó ṣèlérí ìsinmi bàbá àwọn èèyàn ti dé Jésù alágbára ó ṣèlérí ìsinmi fún àwọn èèyàn yìí mo fẹ́ kí ìsinmi náà kó fara gbogbo ogun tó lé ayé wọn kiri gbogbo tó ń bá kiri tó ń ayé ọmọ kiri gbogbo Mungu ejego katuga bakushekeli makari makayaba letori makuteli makobra doketeli ba le prendo tikeli matikeli makayaba le prendo tuko la makutali makayaba la prendo tuko toli makiteli bokotiaba li prendo tikeli makaya ìsinmi kò fara ọ̀nà ayé àwọn èèyàn ìsinmi kò fara ọ̀nà iṣẹ́ àwọn èèyàn ìsinmi kò fara ọ̀nà ọ̀nà àwọn èèyàn ìsinmi kò fara gba ìsinmi bí tẹ́ ti wà ní orúkọ Jésù ó dán ayé yín kó ní èrèsẹ́ ẹ̀rí ìsinmi náà gbà gbúà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa. màá gbàdúrà fún ọ báyìí. I will pray for you now. Eh, ìsinmi yìí Paul sọ pé ó ní kò ń ṣe nípa ọ̀rọ̀ pé kéèyàn preach nìkan. This verse is not all about talking. That's what Paul says. Ó ní I'm here also to demonstrate the power of God for you. Ó ní mo wà níbí láti fi agbára Ọlọ́run hàn. Pé pé kò yẹ pé nípa ọ̀rọ̀ yẹn nìkan. It's not only by speaking. Nínú ọ̀rọ̀ yẹn ni ìṣẹ́gun wà o. There is victory in that word. Ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀. He said he said he said. Ọ̀rọ̀ rẹ̀ sì mú wọn ní ara dá. And the word is them. Ó rán ọ̀rọ̀ jáde. There's a healing power right now. I believe it. Somebody is going to get healing Amen. you're going to receive your healing this hour wàá ìwòsàn lọ́wọ́lọ́wọ́ ṣàgbẹ́kẹ̀lé gbọ́wọ́ níbẹ̀ yẹn ó ní kò ń ṣe nípa ọ̀rọ̀ nìkan pé kéèyàn kò sọ pé jésù gbàlà nìkan ṣùgbọ́n kó fi ìgbàlà jésù yẹn hàn ní olófarahàn òun gan ni agbára wà ń ó ní pé kí mo á sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣùgbọ́n also to demonstrate pé ohun tí mò ń sọ yẹn òtítọ́ ni jésù náà sì ṣe bẹ́ẹ̀ jésù sọ fún arákùnrin yẹn pé ẹ̀ṣẹ̀ rẹ àti dáríjì ẹ̀ṣẹ̀ rẹ àbí mo sọ pé ah, báwo ah, ah, your sin has been forgiven Jesus sọ fún yàn kan pé your sins has been forgiven gbogbo èèyàn sọ fún gbogbo èèyàn wò pé ah báwo ló ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn pé ẹ̀ṣẹ̀ arákùnrin wọn ti dáríjì pé Ọlọ́run nìkan ló lè dárí ẹ̀ṣẹ̀ jì pé ó kò tọ́ sẹ́nu Jésù láti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde ó wá ní pé wọ́n rò lọ́kàn ni kò mọ̀ sọ́ jáde òun mọ tán rò ah ok ó ní òun aṣọ pé kẹ́ ẹ lè mọ̀ pé òun ní agbára gẹ́gẹ́ bí ọlọ́run láti dárí ẹ̀ṣẹ̀ jì ẹni tó yarọ síbí tí ò lè dìde pé kó dìde ó ní kóun sọ fún wọn pé adárí ẹ̀ṣẹ̀ jì pé kò sẹ́ni tó mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ dárí jì tàbí kí n sọ pé kí arákùnrin yẹn dìde kẹ́ ẹ lè rí i pé ohun tó ń sọ pé ẹ̀ṣẹ̀ rẹ adárí jì pé òótọ́ títọ́ ni the confirm the confirm the confirmation of that word of that forgiveness backing it with the miracle, with the manifestation, for the crippled man to receive the miracle. Lójú ẹsẹ̀, ẹni tí a yí tí ẹsẹ̀ rẹ̀ mọ́ tí ẹsẹ̀ rẹ̀ ò mókun ó sì gba ìyanu. Ẹ mo gbàdúrà fún gbogbo ẹni tó wọnú àdúrà ẹ wá. Jésù ti sọ pé kẹ́ ẹ wá sọ́dọ̀ òun. Ó ní àwọn tó ń ṣiṣẹ́, ó náà ti di ẹrù ìwé lórí. Ó ní àjàgà tòun rọrùn. Ó ní òun ó fi ìsinmi fún ọkàn yín. Gbogbo tẹ́ ti wá ìsinmi wá lórí ọmọ ni o, lórí ọkọ ni o, lórí iṣẹ́ ni o lórí ìwé ìgbélú ohun tí ayé ti tì ní ilẹ̀kùn tí ayé ti gbẹ́sẹ̀ lé ní gbogbo ọ̀nà tí ayé ti dàrú ní orí tí ayé ti bàjẹ́ ní ní orúkọ Jésù torí pé ẹtọ wá lónìí ó yẹ gba ìsinmi ní orúkọ Jésù kàdáìmà kó pradagaba mo sọ nípa gbá Ọlọ́run alààyè gbogbo tẹ́ ti ń fẹ́ ìsinmi gbogbo tẹ́ ti ń wá ìyanu yìí torí pé ẹtọ Jésù wá ní orúkọ Jésù ó yẹ gba ìyanu yín ó yẹ gba ìyanu yín ẹ gba ìyanu yín ẹ gba ìyanu yín ẹ gba ìyanu yín ẹ gba ògo yín ẹ rí ìrànlọ́wọ́ yẹn gbà ogun yẹn wọlé ogun yẹn wọlé ogun yẹn wọlé ọ̀nà ńlá ìyanu fara gbogbo ogun tó ní kò ṣeé ṣe gbogbo ogun tó ti ń bẹ jù látijọ́ yìí gbogbo tó ń tó tó ń túra rẹ̀ mú ní orúkọ Jésù nínú ayé yín lónìí kó wọlẹ̀ lórúkọ jésù kó wọlẹ̀ ọ̀nà àbáyọ ńlá yín kó là ọ̀nà ògo yín kó là ìlérí ọ̀rọ̀ rẹ̀ kó ṣẹ mọ́ yín lára ìlérí ọ̀rọ̀ rẹ̀ kó ṣẹ mọ́ yín lára ìlérí ọ̀rọ̀ rẹ̀ jésù kó ṣẹ mọ́ yín lára ní orúkọ jésù níbi àdúrà yìí ó yẹ ẹrí tí yín ṣe ó yẹ ẹrí tí yín gbà ẹrí tí yín ṣe ẹrí tí yín gbà ẹrí tí yín ṣe ẹrí tí yín gbà láàárọ̀ yìí gbogbo ọ̀nà tó ti dí lórúkọ jésù ọ̀nà náà kó là ọ̀nà náà kó là ọ̀nà náà kó là ọ̀nà náà kó là ìyanu kó ṣẹlẹ̀ ibi tẹ́ lérò fún ìyanu ńlá ibi tẹ́ ẹ̀ lérò fún mi gíga lórúkọ jésù ọ̀run kó gbé yín débẹ̀ ọ̀run kó gbé yín débẹ̀ ọ̀run kó gbé yín débẹ̀ ó yà kẹ́ ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí agbára rẹ̀ ẹ ní ẹ̀rí ògo rẹ̀ ẹ ní ẹ̀rí agbára rẹ̀ ẹ ní ẹ̀rí ògo rẹ̀ ẹ ní ẹ̀rí agbára rẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ọlọ́mọ ọlọ́run májẹ̀mú lórúkọ jésù májẹ̀mú tó lòdì sí òun sí ọ̀rọ̀ rẹ̀ nú ayé yín lórúkọ jésù nú ilé yín lónìí Kodi asa Kodi asa Kodi asa bodi asa rẹ tán lónìí ẹkún rẹ dọpẹ ayọ̀ fa ayé yìí ògo ayé rẹ dàpọ̀ ní orúkọ Jésù ká ayé ogun náà ṣẹ́ lónìí ọ̀nà àbáyọ ẹ̀ là ẹ̀rí oore náà gbà gbogbo òkùnkùn tó yí ayé ẹni ká lórúkọ Jésù kó gbogbo agbá ti ń ti o. agbára náà kò tẹríba agbára náà kò tẹríba ìyanu kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí bẹ́ẹ̀ ṣe sọ kórí bẹ́ẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe béèrè kẹrí gbà bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń ṣàìsàn ẹ gba ìwòsàn ẹ gba ìwòsàn gbogbo ẹni tó rọmọ bí lórúkọ Jésù kọ́rọ̀ kó ṣí yín nínú Olúwa kó ṣí yín nínú Olúwa kó pa yín lẹ́rìn ayọ̀ bẹ́ẹ̀ ni ó sì rí ọ̀rọ̀ àṣẹ ni o olúwa yóò pa ọ́ lẹ́rìn ayọ̀ àmín olúwa yóò pa ọ́ lẹ́rìn ayọ̀ àmín sọ sọ sọ síra rẹ pé pé mọ́ra pé olúwa yóò pa ọ̀rọ̀ àṣẹ ni pé olúwa yóò pa mí ní ẹ̀rín ayọ̀ olúwa yóò pa mí ní ẹ̀rín sọmúnukó ọ̀rọ̀ àṣẹ ni sọ pé olúwa yóò pa mí ní ẹ̀rín ayọ̀ bó ṣe sọ yẹn kó farahàn bẹ́ẹ̀ bó ṣe sọ yẹn agbára jíde yẹn kó mú ọ̀rọ̀ yẹn ṣe mọ́ ọ lára kólúwa kó pa ọ́ lẹ́rìn ayọ̀ bẹ́ẹ̀ ni ó sì rí jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù hallelujah praise the lord ẹ ká fi sọ́kàn pé àdúrà ìtẹ̀síwájú ní monday ní àkókò by twelve thirty by gosi láàárọ̀ eastern time the lord jehovah god will help us in jesus name and uh, and also for those that told you to share and share lórúkọ jésù káyé yín kó ní ìbùkún ọwọ́ yín yẹn kó máa ṣe rere lọ ọwọ́ tó fi tẹ̀ tó fi ṣe àyẹn lórúkọ Jésù kó máa ṣe rere lọ na any area that you are supporting the work of God lórúkọ Jésù mo ní kí Ọlọ́run kó gbé yín lọ́wọ́ sókè lórúkọ Jésù mo ní kí Ọlọ́run kó fà yín lọ́wọ́ sókè kẹrí àánú gbà ọ̀run kó ṣe thank you fún yín ibo tèmi ò ṣe thank you thank you ọ̀run lójú ọ̀run kó ṣe thank you fún yín mo ní ọ̀run Jésù kó ṣe thank you fún yín o kó ṣe thank you fún yín bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù thank you for being here god bless you orí ọ̀fẹ́ jésù lọ́wọ́ olúwa kó yomi ẹ sún agbára jíǹde kó ọ̀nà omi ẹ lọ bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa àmín àmín lórúkọ jésù god bless you thank you for being here bye bye see you on monday god bless bye bye.